أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم قال المصنف رحمه الله تعالى ثم الزيارة على أقسام ثلاثة يا أمة الإسلام فإن والزائر فيما أضمر في نفسه تذكرة بالآخرة ثم الدعاء له وللأموات بالعفو والصفح عن الزلات ولم يكن شد الرحال نحوها ولم يقل هجرة كقول السفهاء فتلك سنة أتت صريحة في السنن المثبتة الصحيحة أو قصد الدعاء والتوسل بهم إلى الرحمن جل وعلا فبدعة محدثة ضلالة بعيدة عن هذه الرسالة وإن دعا المقبور نفسه فقد أشرك بالله العظيم وجحد لن يقبل الله تعالى منه صرفا ولا عدلا فيعفو عنه إذ كل ذنب موشك الكفران إلى اتخاذ الند للرحمن ومن على القبر سراجا أو قدا أو ابتنى على الضريح مسجدا فإنه مجدد جهارا لسنن اليهود والنصارى كم حذر المختار عن ذا ولعن فاعله كما روى أهل السنن بل قد نهى عن ارتفاع القبر وأن يزاد فيه فوق الشبر وكل قبر مشرف فقد أمر بأن يسوى هكذا صح الخبر وحذر الأمة أن ترائه فضرهم إبليس باستجرائه فخالفوه جهرة وارتكبوا ما قد نهى عنه ولم يجتنبه فانظر إليهم قد قالوا وزادوا ورفعوا بناءها وشادوا بالشيد والأجر والأحجار لا سيما في هذه الأعصار وللقناديل عليها أوقد وكم لواء فوقها قد عقدوا ونصبوا الأعلام والرايات وافتتنوا بأعظم الرفات فانهروا في سوائح النحائر فلو للتشيب والبحائر والتمسوا الحاجات من موتاهم واتخذوا إلههم هواهم فصادهم إبليس في فخاخ بل بعدهم قد صار من أفراخ يدعو إلى عبادة الأوثان بالمال والنفس وباللسان فليت شعري من أباح ذلك ورط الأمة في المهالك فيا شديد الطول والإنعام إليك نشكو محنة الإسلام أبابتي أفريقا لوني أنت ما كي أتتبو دادا داكي ní dídákẹ́ ẹlẹ́kọ̀ọ́ kí agbẹnu wa kí a gbé síbi tí ó yẹ ká gbé sí ká gbójú wa síbi tí ó yẹ ká gbé ojú sí ká fi ọkàn wa tẹ̀lé tí a ń ṣàlàyé fún wa. torí náà àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ti tara ẹ̀ṣẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti tara ẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ máa ná kọ́dà káwọn òfin tó máa gbẹ́nà làwọn nígbà tí lásìkò pé ẹni tí ó bá rí kó ń fẹ́ máa sùn kó gbìyànjú kó lọ́ọ́ ṣe òbó nínú mẹgánsì o ọmọ ọgbọ́n ti sọ ni o ṣe pé èṣù ò ní yẹ kó rí gbọ́ dáàbì máa fi ń lé èṣù jìnnà ní ká lọ bomi sára àti ká bomi sójú so tí òdó kó sínú. à ń sàlàyé fún wa láti bí dáwùsù méjì sẹ́yìn àwọn àṣekú alasgog ẹbọ kéékèèké wà hero àtàwọn ọ̀nà tí ẹbọ kéékèèké fi ń fọ́n ká láwùjọ. sàlàyé fún wa nípa pàró òǹdè bàǹtẹ́ ìwé síra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a fún wa ní ìjẹ́ ẹ̀jọ́ àbí àdáwọ̀sọ̀ náà dé ní alhamis lónìí allahu afáfẹ́ bẹ̀rẹ̀ sí máa sàlàyé pé náà mazahir ash-shirk al-asghar nínú àwọn ọ̀nà tí ẹbọ kéékèèké lè gbàdé náà ẹbọ kéékèèké ní sábà máa ń jẹ́ nípìnlẹ̀ wọ́n àwọn ní wàá sọ di ẹbọ ńláńlá ya mugafal ntabi máa lè lọ sílẹ̀ yín fún maziyarọtu alá àkùsámi àziyarọ nǹkan gbà lérò bẹ́ẹ̀ ò ní kí a bẹẹbì kan wò rẹsẹ ziyarọ yín fẹ́ bẹyìn wò nígbà wọn bá ti ń ziyarọ nu kìtàbù tawhid àbí kìtàbù làákìdá. wọ́n máa ń gbà lẹ́rù imma ziyaratul qubur kéèyàn lọ ṣe àbẹ̀wò fún sàárè aw ziyaratu amakina lam ta'ti fi ta'zimiha an-nuss shar'iyya àbí kéèyàn máa lọ bẹ àwọn ààyè táàrò bíi pé ó bùháyà ó ní kìmí tẹ́sán ọlọ́run àbọ̀rò òjíṣẹ́ ọlọ́run sì ló ní fún àlá àkósáámi ẹ ìkálà fẹ́ máa lọ ṣàbẹ̀wò sáwọn àyè ìdájọ́ ká gbọ́yé ń bí nísìn ni ìfẹ́ lọ ṣàbẹ̀wò sí kíni títàrí yẹn lè lọ ṣàbẹ̀wò sí sàárè kó jẹ́ lẹ́sẹ̀ fa bá a ti mọ lọ sí mákàbárọ̀ yẹn lè lọ sí mákàbárọ̀ kó jẹ́ lẹ́sẹ̀ yẹn sì lè wọ́n ní kí ẹ sọ wa ń bẹ̀ wọn ẹ̀gbọ́n ẹ̀bẹ̀ kọ́ afánisọ́mọ ziyarọ́tù alẹ́ àkùsámi ọ̀nà oríṣiríṣi ni ìlọ bẹ́sàárì ìwò pèsè tàlásàtì yẹ ọmọọ̀tẹ́lẹ̀ ìsìlámi ọ̀nà mẹ́ta ó làwọn tí ń lọ ń bẹ́sàárì ìwò pín sí ìpín kọ̀ọ̀kan sì ní ìdájọ́ tí wọ́n lọ́tọ̀. فإن والزائر فيه ما أضمره في نفسه تذكرة بالآخرة lákọ̀ọ́kọ́ tí yẹn bá fẹ́ lọ bẹ sàárè wò àníyàn tó kó sọ́kàn tí ń jẹ́ pé àníyàn ti ń torí ẹ̀ tí ó fẹ́ lọ fẹ́ lọ bẹ sàárè wò wọ́n ní ṣe ẹ̀yìn náà wà hù. àníyàn tó ní láti fẹ́ lọ ṣe ìbẹ sàárè rẹ̀ wò nìyẹn tẹ̀síkérò tẹ́ni bẹ́ẹ̀ àṣẹrọ̀ kó n lè fi rárá ẹ̀ létí pé jẹ́ kan náà lèmi ló máa bẹ́ ń bí o àwọn kan ní ń bẹ́ ń bí ànáwọn ò sí ń bí òní wọn ń bẹ́ ń bí àwọn kan náà ní sí ń bẹ̀ lónìí ọ̀la àmà bẹ́ńbẹ́ yóò sì ní àníyàn dáadáa tá a máa ń torí ẹ̀ lọ sí ìtẹ́ yẹn lọ bẹ tẹ́wò pẹ̀lú àníyàn pé kéèyàn máa fi yọ́kẹ̀ pé ọ̀ọ́ni máa gbẹ lọ gbére lórí yẹ̀pẹ̀ ṣèjọ́ kan ń bẹ wọ́n ló máa bẹ lábẹ́ yẹ̀pẹ̀ bí àwọn tí ń bẹ ní abẹ́ yẹ̀pẹ̀ ní òní nàbà Muhammad sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí alábìrì káwọn sọ̀hábà ká mọ̀mọ́ lọ sí ìbẹ̀wò fún sàárè mà tó wá yé àtẹwá dé anábì wá pa wọn láti ẹgbẹ́ kóńtù náà haytukum an ziyaratil quburi fazuruha fa innaha tudhakkirukum al-akhirah ànábì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èmi ànábì ní ẹ máa lọ sàdọ̀ fúsàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èmi ànábì ní mo ní kẹ́ má ṣe àdọ̀ fún sàárè mo ní sin o fàzúrú ha ẹ máa lọ sàbẹ̀wò sàárè ń dáhùn yòókù ṣe wọ́n ní sinú lọ́kọ́lọ́kọ́ fi ń lé lẹ́mí ìgbà tí máa ń lọ sàárè ní ìgbà tí wọ́n bá kàn rí àkànyìn kankan kúládìpọ̀ lásán ìyẹn máa ń dá lọ sàárè lọ́tọ̀ ìyẹn àníyàn ni pé ah, mo tún fẹ́ lọ lékún ní imáni mo tún fẹ́ lọ ṣe wá fún ara mi àwọn wà tó dùn sí pé onídàájọ́ wà kankan ọ máa ah, ká tàwárí ìmọ̀ni ọ̀rẹ́ mi eléyìí mo máa ń jẹ́nà lọ́wọ́ méjì méjì méjì níwá olówó eléyìí tálíkà eléyìí àfa eléyìí ó gbó irin ìyẹn mẹ́ta mẹ́ta rí yẹn náà wọ́n á fọ kẹ̀wàlẹ̀ pé ìyẹn náà ń kọ́ o wò bó ṣe lè pẹ́ tó ìgbà tí ìyẹn náà ń bọ̀ wá. زوروا القبور فإنها تذكركم الآخرة نبي إلا ما سابه máa ṣàbẹ̀wò sàárè ما سابه sí máa قال فإنها تذكركم الآخرة ní كما kẹmọ كما kẹmọ mẹ́ta فإن والزائر فيما أضمر في نفسه تذكرة بالآخرة. tí bá ń jẹ́ pẹ́ni tó fẹ́ wá ṣe tó lọ gàbẹ́ oṣù àárè tí àníyàn rẹ̀ àníyàn kó lè bá rántí ọ̀la kó lè bá rántí wọn padà kú eléyìí ìṣàgùn bẹ́ẹ̀. Súnmọ́ dùn án lẹ̀hu àmúwáàtì nígbà tí òun lọ sàárè àníyàn ni kó ń fẹ́ lọ sàdúrà fún òkú. Wọ́n lílẹ̀ àmúwáàtì àwọn fẹ́ lọ sàdúrà fáwọn tí ń bẹ́ẹ̀ bẹ̀ bèèrè àáfúwì kíkọ́ lọ́wọ́ bá àlékí ọlọ́sà fóríjì fún wọn wọ́n sọ fún yìí kọ́lọ̀ yẹn á fi wọn á ní zàláàtì kó níbi àwọn àtúnṣe wọn pẹ́pá nìyẹn ló torí ẹ̀ lọ sí sàárè kò sábúrú bẹ́ẹ̀ ọ̀làmúyẹ kó ń ṣáàdàrú ìhà àlè náà àwọ̀ ha kìí ṣe pé ó tíráàbù láti ibi lọ sí Ìbàdàn kí wọ́n ní àfáà níbo lẹ́ ń lọ Ìbàdàn ni kí wọ́n fẹ́ lọ sí òun fẹ́ lọ bẹ sàárè kẹwò ni yíò tọ́ wò ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ nísì ìfẹ́ lọ bẹ sàárè wò ni sàárè àdúgbò yín ìyẹn tíráàbù nítorí pé a fẹ́ lọ bẹ sàárè wò anabi láti ṣàdóbi hálù ìlà ìlà sàìlà àti màsàjì kò tọ́ kéèyàn di ẹrù gbígbá kánẹ́bù lẹ́ ń lọ ẹ mo fẹ́ lọ sí Màdínà ni fẹ́ lọ sí àdúrà bẹ́ẹ̀ yàjú òsì mo fẹ́ tíráàbù fẹ́ lọ sí. Jerusalem tí ẹ fẹ́ lọ sí ń bẹ̀ mo kàn fẹ́ lọ kíkẹ́ wọn ní masjidu afsoni zulem ẹ mo fẹ́ dé maka lọ́túnla tí ò sí kò sí kankan mo kàn fẹ́ lọ kí wọn ní ẹgbẹ́ masjidu ni alḥaram ni dàgbọ́n bẹ́ẹ̀ mo kẹ́yìn wọn ní mo fẹ́ dé Kánò ní ọjọ́ mẹ́rin lóde mo fẹ́ lọ sàdúrà ní mọ́kàbàgà bàbá danfodi ni ẹni bá ń bẹ ń kálukú mọ́ lọ sí ìjára danfodi fúnra ẹ̀ ẹ bá ń bẹ́ lọ kó máa tìjára àwọn òkú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rí bọ́kí ẹ wá ní nítorí sàárè ènìyàn ti wá tíráàbù ìwọ ni o ó ní wàlẹ́ mi ẹ kóhùn ṣáàdàrú ìhàlì náà àwa tí è jẹ́ pé nítorí pó fẹ́ tíráàbù òun ló fi wá lọ sí ìlú kan nìkan wà láti Ìbàdàn ní ìwà wá sí ìgbẹ́ ń bí òye ní ìgbẹ́ bí àgbà kúkú káwọ́ ó wá wá síbi nítorí kíni nítorí ìwà fíríjì mọ́kàbára sẹ́yìn dá ẹ dáhùn kò dá ìwọ ni wàlámìyà kó lòjòrò kàkọ́ ó lè ṣùfà ha bẹ́ẹ̀ nígbà tí yẹn bá sì dé sàárè pẹ̀lú àníyàn tó dáa náà kò wá sọ̀sọ̀kúsọ mẹ́ ìyẹn sọ̀sọ̀kúsọ ń sàárè àmì ìmẹ́bàdé sàárè ní ó máa sàlàyé nípa báńkà àti máńsìn fẹ́nẹ́sìn àwọn ọ̀rọ̀ búrú àwọn ọ̀rọ̀ òṣèlú pé àwájá ló fẹ́ wọlé àti e, Tinubu àwọn hó ìran gidi alhojo alukọ́rú alhojo ìyẹn sọ̀sọ́ kú sọ tí ẹ bá ti dé sàárè ẹ máa ṣàdúrà fún àwọn tí ń bẹ́ẹ̀ mẹ́rin ẹ ṣàdúrà fún wọn tí ẹ bá wọ sàárè nábì ní àná asalaamu alaykum dára qawmin mu'minina wa yarhamu Allahu al-mustaqdimina minkum àdúrà tẹsẹ ò lẹ́ẹ̀mọ sàdúrà fún wọn ìyẹn sọ̀sọ́kúsọ ní inú sàárè náà kí àníyàn yìí ni ẹ̀rọ tuntun sí sàárè èèyàn tó wá débẹ̀ náà tí èèyàn ti débẹ̀ náà lè àfààní fatilka sunnatun àtàtì sọ̀rí ha fi sunna ní ilmu síbátà ti sọ̀rí ha sunna ló ń tàn sóbò ìlọ sàárè fúnrú àníyàn sunna ló ṣe kálákó adé ní sátìlẹ́kíw alamọ́kọ́bára níbí ní jẹjẹ ní gáràjì ní Ọ̀ṣọ́dì láwọn òdìn tí àjọ wà lẹ́kọ̀ọ́ sábẹ́wó ń bẹ̀ táàsì lọ ń torí ká lọ sí nǹkan ju ká lọ sàdúrà fáwọn tí ń bẹ́ẹ̀ mẹ́ lọ a sì débẹ̀ a sọ̀sọ̀ kú sọ a rírí kú wí a rẹ̀ máa kú lọ́jọ́ tí ò bá sì kò bẹ̀rẹ̀ mu kò sábẹ́ súnà lásìkò àtẹ̀lẹ́kà súnà tó ń àtẹ́sísọ̀rí ha fi súnà ní ìrìmọ́ fi bàtà fi sọ́hí ha kódà súnà àgbéwá èyí tó kàn dá tí àwọn àfáà ní ká jìnnà sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ní kóbìnrin má lọ ń tiẹ̀ tí kóbìnrin má lọ sí sàárè pò ń fẹ́ lọ bẹ sàárè wo ẹbí hadith la'ana Allahu zuwaratil qubur fànàbí ní ọlọ́run sẹ́bi àwọn obìnrin olùbẹ̀sàárè wò lẹ́ẹ̀mẹ̀wàá síbẹ̀ náà àfáàní ní ara obìnrin náà rè lọ mọ́kókà má máa lọ lápọ̀lọpọ̀ ọgbà ni àmì sì ní ara ntí ń bẹ lábẹ́ àdéhùn ni pé obìnrin láwọn tó ń bá lọ òun ó lọ máa sọ̀sọ̀ kú sọ ní o máa sọkún ní o máa pariwo àbáwọn tí àbáwọn ọlọ́dún àwọn ọ̀rọ̀ tí ò dáa ní wàá tó bí ilé lọ sàárè wàá sọ ọdẹ lẹ́sẹ̀ wọn ni wàá fi wù yìí òun ni kó má lọ báyẹ pé kò ṣe bí yìí òun ó ṣàwà èyí sì ọ̀rẹ́ kò ṣe bí yìí òun ó lè lọ ó lọ àwọn mi. so eléyìí ni àkọ́kọ́ àníyàn tí yẹn ń lọ sàárè àkọ́kọ́ kí ni àníyàn tí yẹn ń lọ sàárè kí èèyàn fẹ́ lọ láti láti lọ sí àbẹ̀wò sàárè abẹ́kọ́ ni àníyàn ẹlẹ́ẹ̀kejì ó ní orúkọ sọ̀dá dùn awátàwà sòlá orúkọ sọ̀dá dùn áhà ẹlẹ́mìí á lọ sí sàárè ń dà mí ń àníyàn tó fi lọ sàárè ni pé ó fẹ́ lọ tàdúrà mbẹ ẹgbọ́n yìí o kò fẹ́ lọ bẹntín bẹ́ẹ̀ o ó lọ sí kí ni ó fẹ́ lọ tàdúrà sàárè ìjà sàárè yìí náà sin ọba kùsìjì kùsì àti umaru àti usmanu àti ali mamu shafi mamu malik àwọn afárá làwọn wọn náà tó lè mú wọn sin àwọn afárá láì sí sàárè yìí kọ mí náà ti ládàá kẹ́tí mo fẹ́ sí mo fẹ́ ṣe níwàá ní kí n bẹ̀ kan lọ síbi sàárè òkè lọ tàbí àwọn bẹ́ẹ̀. ṣé ẹjọ́ rẹ̀ wẹ́ẹ̀sì kò lọ bẹ́ẹ̀ sí lẹ́mẹ̀ o tó lọ sí àdúrà dáadáa lọ bẹ́ẹ̀ o wá wò bíi pé tóun ò bá ti bẹ̀rẹ̀ níbi tí àwọn sàárè ẹ̀rín ẹ̀rín ńlá làwọn bẹ àbí ìyá àná sí mi kí n lọ sàdọ̀ ní kábàárì ìyá mi kí n lọ sàdọ̀ ní kábàárì bàbá mi lákéjù ni àníyàn kí n lọ sàárè ọ̀rọ̀ kan sọ̀dá do a wá tàwa sọ̀lá bíi mi lọ tó òbí tóun bá ti fi àwọn àpá tí wọ́n fi síbẹ̀ àbáwọn èèyàn ńlá kan tuntun nípa ayé òun fún wọn bẹ ọlọ́run ọlọ́run ó tètè gba àjọ òun téyìn dá kódà kódà bídí àbí ṣírùkù àbáta èdè ṣírùkù ni ẹ máa sọ ọ̀dẹ́ ìwà ti máa ẹ kọ́ lẹ́kọ̀ọ́ pé ẹ ní aláwọ̀ aláàbúdá mi òun ti kọ́ ẹ̀ kí wọ́n lọ sọ́wọ́ àtàkùn sí ẹ̀ máa ní fàbídà àti mọ̀ṣọ́dáṣà بعيدة ń هذه bàáìdà tó ń anáhádé yìí zèrò wé sáálá wéyé tí kò níyùn tí kò lọ bí ó ń tọ̀ tí ó ṣe ọlọ́run náà ní ń bẹ̀ ìwà lọ ń bẹ̀ pẹ́ni eré ni kódà kó ń tàn jẹ́ni lóòótọ́ gan-an kò tọ́ kó lọ bẹ̀ lọ ní ibẹ̀ bíbí àmì àná bí ò ṣe rí bíbí àti máa gbìyànjú ọ̀nà ni ọ ní ọfẹ́ lọ gbẹ́dọ̀ níbi sàárẹ̀ ẹ̀rí kẹ̀kẹ́ wà ń gbọ́dọ̀ wí sàkàdà bí ẹgbẹ́ ni ọgbẹ́ sàkàdà bí tí ẹ bá dé maka madina tí a lọ sálámà sí masalasi ìṣẹlọ inú súnà ní kí n sálámà sí anábìá kí ni àti ọ̀rẹ́ méjì àfáà ní kò sínú súnà tí ẹ wá sàkà bẹ́ẹ̀ ẹ bá dé maka ní madina níṣẹ́ tó masalasi anábìá sálámà. ó yẹ ya ẹgbẹ́ mọ́ọ̀sì náà nínú ànábì náà bẹ̀rẹ̀ pẹ̀lú ọ wà lọ sálámà sáà ànábì àti kìnìún àti ọ̀rẹ́ méjì wọ́n ní bá ti wá sálámà tí wọ́n wá ní ìdí àṣìṣàdúrà ọwọ́ àṣìṣì jẹ kó bi tí ọwọ́ sí wọn padà tó gbọdọ̀ sàdúrà pé níbi tí sàárè wà wá láàrin pé àdúrà wọn ó tètè ó ju ibi tí bídí àti ìbá wa sọ̀rọ̀ ìsọ̀rọ̀ kí tuntun dúró tó tí ìbá ti bẹ̀rẹ̀ sí máa ṣe láti túnṣe yóò padà mú yàn ń dà mí máa fẹ́ lè máa bẹni sí bẹ́ẹ̀ mo máa kó ń tọ́wọ́ ò bẹni sí bẹ́ẹ̀ ìkà ń sàdúrà ń bẹ̀ pẹ̀lú àmì ẹ̀kájá orílẹ̀-èdè gani àbídá tó ń dọ̀làlà pé èèyàn kẹ lọ ń ṣàdúrà àti ẹ̀sìn bí àwọn ń tàn bí àwọn tiẹ̀ ń bí ó ń tàn wò but láti lè fi ẹ̀ má gbọ́n dípò kìfẹ́ rí pé kẹ lọ ń ṣàdúrà níbi kábàárí àfà lásán ẹ bá dé alédè verified lágbèjú ní kábù sí kádà àlàló eh, rahimahulá àwọn èèyàn kọ́ wọ́n sábà ń kọ́ wọn ò lọ sí kíni sàyè ni anytime wọ́n làgbẹ́ pé wọ́n lásìkò lọ́sí programu ẹ̀rọ àwọn kan tí wọ́n lọ síbẹ̀ bí kí ètò wa lè dé pé ó ti wá mú ẹlòmíì kọjá àlà tó yẹ bá ti dé ayẹyẹ ní ìṣúná wọn bá tẹ̀sí ẹ̀rọ sílẹ̀ àwọn míì bẹ wọn kàn máa ń sọ̀rọ̀ lásán bẹ́ẹ̀ ó kẹ̀lọ́ sí adé lásán bẹ́ẹ̀ àwọn míì bẹ wọn ṣàdúrà tẹ wọn tún wá ju wọn síbẹ̀ tó yà wọn àwọn kí wọn máa ń kó lẹ́sìn àdìrẹ́ ẹlẹ́fẹ́ ni àwọn míì bẹ kò sí ní ẹlẹ́fẹ́ nífẹ̀ẹ́ lè máa pẹ́ tó mẹ́mẹ́ yìí ló wà lè jù bọ́tí ń ṣeun ó ti mẹ́lẹ́ sí bèbè ṣírkù àfihàn ẹlẹ́fẹ́ ni tí ó gbèsè kíni ṣíkún akbar mọ kò tí ì di ṣíkún agbára àbí ẹkẹ bá bọ́ sí ìpele kẹka ìpele kọ̀ọ̀kan máa máa lọ dà níyàn mi máa bẹ́lẹ̀ ní ibùsùn àárẹ̀ ẹni bọ́dì fàbídà tó ń mọ́dà dọ̀làlà bàáìdà tó ń ànhàdì zèrò ó yàtọ̀ sílànà àgbẹ̀lẹ̀fẹ́lẹ̀ àwọn sàádé ànábìà ìkàkítàkítà kátàlùmọ̀tà níbi kúta o àná máa lọ ń bẹ́lẹ̀ níbi sàárẹ̀ anabi abàdé àwọn ètò bẹ́ẹ̀ kódà àwọn eré fún anabi tọrọ nígbà tí àwọn ìbẹ̀rẹ̀ ayé agbẹ́jọ́ sùláìmọ́ sọ ọ̀nà kẹ̀kẹ́ náà àwọn tá máa ń lọ sí sàárè àti ilé ìjà bẹ́ẹ̀ àwọn kan ní ẹni tí ń lọ bẹ̀rẹ̀ láti gíní láti lọ bẹ̀ẹ́ wò tí ó sì ṣèṣe kí ni yóò jẹ́ sunna ni ìkejì lẹ́ni tí ń lọ bẹ̀rẹ̀ láti lọ ẹ̀ ń sùn tàbí àbúdá ni ọlọ́bẹ̀ta níbẹ̀ ọlọ́bẹ̀ ọlọ́run kí ni yóò tiẹ̀ bí dáa ni àdádálẹ̀ tó lè mú yẹn wọná ó ní wàyí dà àìlùmọ́kúbúrọ̀ náà fún sàrò pápá àṣìrọ́kà bí láyé láàrin ní wájà hajj àṣìrọ́kà bí láyé láàrin. báyìí tó ń tọ̀hún sí ẹ̀ wá máa máa lọ sí sàárè kó lọ bẹ́ ọlọ́run ó lọ bẹ́ ẹni tí mẹ́mẹ́ ni àà ah, ó lè bọ́ ni ah, ó pọ̀ dáadáa àyè fẹ́yàwó yẹn kí ni ó lọ sí sàárè Jìlání sàárè Tìjání kò lọ́bẹ̀ nítorí àtọ́bẹ̀ lọ́run ó lọ ń bẹni tí mẹ́mẹ́ ni tí ẹ̀rí máa dé fún ní Abdulkadir ẹ̀rí máa yìí ni kò ní bẹ ọlọ́run gẹ́gẹ́ máa yọ òkú kò lọ́ bá sí nínú kan máa bẹni tí èso lọ́run máa sọ lọ́run ìwọ ni ọjọ́ á máa máa lọ sí sàárè òǹtọ̀ ọwọ́ rọ̀ pípé tí ọ ní bùkátà tí o ẹni tó lè ṣe fún ẹni tí ń bẹnu subhanallah so ṣé bọ́lá káyọ̀ sọ́lọ́run ọba oorun kọ́ọ̀kì ni ọmọ wa lọ bẹni tí ọ ma kò tó wọn àtọ́lọ́ nǹkan bàbá yìí ẹni bá ti báwọn wàyí ń dà àìl màkùbúrọ̀ náfúsà húhù fàkọ́d lákẹ́ni tí ń bẹ́ nu sàárè gẹ́gẹ́ ní wàá lọ ń bẹ̀ ṣé bàbá rẹ̀ ni bàbá mi mọ́ sùn ìyá mi mọ́ sùn bá mi sàánú mi bá mi bàbá wa gbà mí ọbẹ̀ kọ́ ni fàkọ́d àṣìrọ́kà bí ńlá rẹ̀ làbí mi wájà ó ń tọ̀ ń fi ṣe abọ́sọ́lọ́run. لن يقبل الله تعالى منه صرفا ولا عدلا فيعفو alìkìyà bá dé gbogbo sọ́ọ́lùfù tó ń tàn bá sọ́ọ́lùfù ni àwọn ojúlówó ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ wà láàádìlá gbogbo ẹni tó ṣe iṣẹ́ rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ tí ẹ bá ti sẹ́bọ̀ láàyè kọ́bọ̀lọ́ lọ́wọ́ tààlà mínú lọ́wọ́ ẹ̀bọ̀ ẹgbẹ́ta kí lọ́sọ̀ fún wọn lọ́yìn aṣọ́rọ́pẹ́ lọ́yà àbàtàn náà àmàlò alábì alábì alábì alábì tọ́ba sẹ́bọ gbogbo sẹ́gbẹ́ tó bàjẹ́ lọ́tàkù náà nàmínà lọ́kọ̀ ọ̀rọ̀ wa sọ́fù tọ́lá máa sọ yìí fún anábì táwa nìwọ́ tọ́lá máa sọ yìí fún kíni fún anábì ta ni ìwọ lọ́dọ̀ ń tọ̀ ìrọ̀ èbí kò lò zàmbé mú ṣàkíyèlè kò fúrọ́ ni. إلا النج إلا اتخاذ الند للروح أكا أي أيضا إذ كل ذنب مشاكل الغفران إلا اتخاذ الند للروح أفا يا قومي أقول لك pé ezekó lò zambe gbogbo tí yẹn bá tẹ̀ lẹ́sẹ̀ láyé mú wọn ṣàkù ẹ kọrí ibo ìlòkò fúnra ni ó súná kọlọ́run ọba foríjì abẹ́kọ̀ ni kí lè yọ̀rọ̀ yẹn tọ́lọ́mọ ẹ̀rí ọ̀rọ̀ yẹn pé ìlúkú lò zambe mú ṣàkù ìlòkò fúnra ni ìlẹ́tìkọ̀ ọ̀dà níbi ìlẹ̀rọ̀ ọ̀hámánì ẹ̀rí ìwọ̀nù ọ̀rọ̀ kùwánì. إن الله لا yaghfiru أن يشرك به wa ما دون ذلك. dhalik kí kò sí gbogbo tíyẹn bá fi lè ṣe ọlọ́run láyé ó sì lè pọ̀ tó ẹsẹ̀ ní yẹn lè di yára o ọlọ́run sì lè forí jù ẹ̀dẹ̀ sẹ́ńdẹ́ǹsì pé ọlọ́run ó fi orí ẹ̀jìyàn ìlẹ́tì ọ̀ọ́dá ní ìdílé rọ́ ìdọ́lọ́run bò ní fojú forí jì ó ń tọ̀ wọn ní kéèyàn fi akẹgbẹ́ kéèyàn gbèsè ìwé lọ́wọ́ kàkẹ́rà pẹ̀lú nísìnyí ọlọ́run àbọ̀ òní kíni ọlọ́run àbọ̀ òní jà kíni kéèyàn fi ti ń jẹ́ ẹnìkan wí ọlọ́run àbàlùkẹ́lá ọlọ́run òní foríjì yín o so àti wá àti ọ̀nà mẹ́ta lèèyàn fi ń ṣe ìyárọ̀ ntẹ́bi èèyàn á ìyárọ̀ fún kíni ìlọ́bẹ̀ òkú wò láì lọ sí ó tíráàmù ó sì ládùúgbò rẹ̀ náà ni kò sì sọ̀sọ́ kùsọ̀ ní ilé ilé ẹlẹ́ẹ̀kejì ó ti ìyárọ̀ láti lọ ṣàdúrà níbo sàárè òkú ilé nìkan ẹlẹ́ẹ̀kẹta ó lọ sọ láì dókí ni ó lọ sí yàrá dókí ni ó lọ bẹ òkú òkèlè nǹkan ṣé kọ́ ọlọ́run bò ní forí jó ń tọ́ ọlọ́pù lórí ẹ̀ o. ó wá lóríṣiríṣi àwọn táwọn èèyàn máa ń ṣe ń bẹ sàárè tá a tún dà tí màá tí máa ń sọ̀yàn àdẹ́bọ̀. ìmọ̀ lọ sẹ́bọ̀ sàárè ó lè dé káwọn àfa máa máa fi orúkọ kan wọ́n fi sọ àwọn tá a máa ń lọ ń tara sàárè sẹ́bọ̀ wọ́n ń pọ̀ ní alukobori yun kárí àwọn grave worshippers àbáwọn títẹ̀ sí wọn jọ grave worshippers alukoboriya ti wá jíim odidi mazhab odidi phenomenon tó pé kíní ẹ ó pọ́pùlà gan fún àwọn afẹ́ sàlàyé fún àwọn oríṣiríṣi àwọn òkúta àwọn yẹn tí ń ṣe ibi sàlàyé ìwọ́n náà lè mọ́ sí mọ́mọ́ ó sún mẹ́bọ. فصل في بيان ما وقع فيه العامة اليوم مما يفعلونه عند القبور كسلا ينفق لقوم يمن سبع سلوني ẹ máa ń ṣe ń bi sàárè ọmọ ayẹyẹ tẹkì ìbúnà hu mìnà ṣíkì sọrí rè ń bẹ ní ẹlòmí ẹ bọ òrìjìnà ni máa ń ṣe ló sàárè wọlùgbòlówì ń bẹ nínú ẹlòmí àṣejù ni máa ń ṣe nínú sàárè alimofrit kíkí ni ó ní àṣejù nípa àwọn òkú inú ẹni ọmọdé alẹ́ ọkọ borí ìṣirò ọjà ìnáwó kan ọ̀dà àwọn ibùkà náà aládọ́rí ìhìmásíjì dá ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó sin òkú rẹ̀ tán ó wá rò kí á ẹdùn sàárè kúkú ti mú bí wá ní káwọn nípa arábọ̀ gbére arábọ̀ ah, rọ̀nù iná wá síbi sàárè kí iná lè bá máa tàn ní orí sàárè òkú kí wọ́n bá máa bẹ ní òkú kò mọ̀ pé iná tẹ́ iṣẹ́ tí ìyàbá ti ní sẹ́ẹ̀rẹ́ ní máa ń nà wàrà kọ́bù yẹn wọ́n kí òkùnkùn má sí sàárè ọ̀ sì sẹ̀ láyé ni níbi wá sọ nú ìwọ ẹ̀sìn wa ni pé ìyẹn tanná sòsàrí kódà ordinary àtùpà lanta táwa tó a sọ electrical kí ni láìtì ìwọ ni ẹnìkan wa kọ́ sáré ẹni tó sì lóun fẹ́ finance sáré ní o ti kọ́ sọ àwọn ìwọ mi ní o ti kọ́kọ́ mọ sáré ìwọ àbẹ̀kọ́ ni amabilé àwa àwọn fancy láìtì bí iṣẹ́ ayé ò bá fancy ó lè wúlò fún inú nǹkan yẹn ìwọ̀tẹ́ bá ti dẹ́gbẹ́ ló tàrí ẹ̀kọ́ fún wa kíláwí ẹ bá ti dẹ́gbẹ́ ìjọba lágbára eléyìí ìjọba ọ̀dà súnmọ́ kí nìkan náà ìkọ́ọ̀dù soroj ẹni máa ń kọ́lẹ̀ ìkọ́ọ̀dù soroj kéèyàn máa láìkìn sàárè kàtàná sàárè bóyá ó túkà bí á túkà ni bóyá iná ìyẹ́nì kágbẹ́nì iná sí orí sàárè pẹ̀lú àníyàn kó máa tẹ̀lé síbẹ̀ muhammadu tí wàá wí àmọ́nà àlàálẹ́kọ́bórì sìrọ́jà àwòkọ̀dá ẹnikẹ́ni tí bá ń tẹ̀ná sínú sàárè ẹlẹ́ẹ̀kejì náà wíwú ta náà àlàdọ́rí ìmọ̀ síjìdá àwíwú ta náà àlàdọ́rí ìmọ̀ síjìdá. ọgbọ̀rí fún ọ̀tọ̀ kọ́búrú ọ̀tọ̀ ẹ bá ti sàárè lásán kẹkẹ̀ẹ́ da bó nínú ẹ̀mú tí wọ́n wá mẹ́fà yìí tọ́tọ́ àmà àmà máa lé nígbẹ̀dọ̀ rí hàn kò dáa. Oòrùn àpáńpá bá rí ẹ̀ wá tó ní pé ìgbàdókùn máa máa sàárè tọ́tọ́ akọ́ mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kí ni akọ́ mọ́sálásí sí sẹ́gbẹ̀ẹ́ sàárè èèwọ̀ tó ní yín lọ́sùn mẹ́bọ̀. Àwébùtà náà àwòbà náà aládọ̀rí ẹ̀ máa fi jìdá. Àwébùtà náà aládọ̀rí. Bìnnáwó masjid alàlùkòbó òdìméjì kéèyàn máa mọ́sálásí sẹ́gbẹ̀ẹ́ sàárè lọ́yẹ tó bí yẹ mọ́sálásí lọ́wọ́ kọ́kọ́ wà níbẹ̀ yẹn bìfú ọ̀sàárè kí láwù fún kí láwù ẹbí bìkan bẹ mọ́ọ̀sì tó ń bẹ bí àdúrà kankan lọ fún káwọn kọ́ sàárè sẹ́gbẹ̀ẹ́ bí kí láwù àwọ òkùnrin gbàgbé bẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ gbé sàárè síbẹ̀ ẹ̀yin nítorí ọdúnwájú lè àti ń àbí táwọn tán bá kọ́kọ́ lọ mọ sáré tí kọ́kọ́ fi àbòsí mọ́ kalẹ̀ pẹ̀lú ni wọ́n yẹ pé òkúrò láàyè ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́ni wá tábà ìwọ̀ ni ìfàmù kò kulé ordinary league bí orí sàárè òkú àgbọ̀dọ̀ kan àwọn ń tí wọn kàn wá kàn báyìí ó dàbí kẹ ká egun òfin gbàgbọ́ rẹ so ẹ bá ti wá lọ rí ẹnìkan tí wàá lọ ń ma mọ́sálásí sẹ́gbẹ̀bi tí wọ́n gbókù sí ó dé àrà ní sọ wọn sàdó àdó bàbá mi àpò gbani ọ nídìí àti tún lọ ma mọ́sálásí sẹ́gbẹ̀kẹ́ ni sàárè haramu ni pépé ni ó padà sọ sàárè òun di wásáàmì ó padà sọ kí ni sọ ọ́ dòkú àwọn tó sì máa ń ṣèṣe sí àwọn ìyàwó dé yìí. رتقاف قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا àwọn ènìyàn lọ́wọ́ àwọn sábẹ́ rẹ̀ tó kú sáńpọ̀ àwọn àwọn ọlọ́rọ̀ àwọn àwọn èèyàn ládùúgbò tí wọ́n kẹ́sì òye àwọn náà làṣẹ lọ́rọ̀ lẹ́lẹ́nu wọn ni a kọ́ mọ́ṣáláṣí sí ni sórí sàárè wọn àṣà mùsùlùmí kọ́ wọ́n ní fàyínà hu mùjáde dóhùn jìhárọ̀ بسنن اليهود والنصارى بسنن اليهود ẹni bá ti ṣe irú tá a wí hun in tó ṣe ni pé in táwọn Yahudi ṣe àti nàṣọ́rọ́ tànàbì ní amáǹtì òun ló fẹ́ máa wá yé hun lẹ́bi kọ́ tọ́lọ̀ lọ́wọ́ Yahudi àwọn nàṣọ́rọ́ ọlọ́run ṣe ibi láwọn Yahudi àti nàṣọ́rọ́ ìtọ́kàdú kòbóró àǹbìyá ìhín masajid wọ́n máa ń sọ sàrí àwọn anabi wọn di mọ́ṣáláṣí yàrá mùsálámà ti kánà àwọn obìnrin ṣọlọ́run ti yànjú kọ́ rẹ̀ wọ́n lọ sílẹ̀ habasha wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì níbẹ̀ tí sàárè pọ̀n ṣọ́ọ̀ṣì nàbí wọn ni ọ̀làyíkà kọ́ọ̀mù ìlà mẹ́ta fi hìmù làbùdù sọ̀lẹ́hù bànáwó àlẹ́ àkọ́bọ̀rì yìí mọ́sídà àwọn tẹ̀ rí wọn ṣe sí ibùdó ọ̀nà nípínlẹ̀ ní eré bá kú báyìí wọ́n ti wọn lọ kọ́ mọ́ṣáláṣí lórí sàárè eré yòdà a ti mú nǹkan méjì nù àyè kọ́ ilé mọ́sálásí sórí sàárè ẹ̀rọ adé lórí akíní fámìlì kan tí wọ́n ti lọ kọ́ lọ wá bọ́n ṣubú èyí mọ́tò tẹ̀ kọ́ sọ sàárè yìí kò dáa rí àwọn ìwúlẹ̀ pé ń bẹ́ẹ̀ nù ọ̀rọ̀ òṣìṣẹ́ rẹ̀ láti sọ lù lálẹ́kùnrin ẹ má kí n kẹ́ fọ́ kẹ́ kọ́dún sí sàárè wọ́n láti sọ lù alẹ́ yà wọ́n lè yẹ kó lọ kí n lọ sàárè nígbà tí wọ́n kọ́ mọ́ síbi nígbà yẹn mbẹ́mbí sí mbẹ́mbí sí mbẹ́mbí ni wọ́n sọ àgbà wọ́n yé lùbí fàyè bàtọ́dún náà anẹ́rọ́tì fàá ẹ̀lẹ́kọ́bùrí kọ́dà ní tá nábì tó kọ̀ fún wa ni pété abáni tó sàárè tán sàárè ò gbọ́dọ̀ ga báyìí tí wọ́n ní àsàárè ń pẹ́ ẹ mọ́ ga wá ẹ̀sán kó flat lẹ́wọ́lẹ̀ ni ẹ̀pẹ̀tẹ́ kó jáde náà náà kẹ́ dà síbẹ̀ káwá dé kí ni kó wá ga kí ẹ wá gbẹgbẹ́ wọn ká ìṣe ẹ̀ ń tẹ́lẹ̀ wọ́n máa ká ilẹ̀ o ọmọ nǹkan sàárè o ọlọ́run alábì ti kọ̀ pé anilẹ́kùn ti fa ẹ̀lẹ́kàbọ̀ pé sàárè ò gbọ́dọ̀ wá ga sókè wàá yóò záàdà fi ìfà ọkọ̀ ṣe lórí wàá yóò záàdà fi ìfà ọkọ̀ ṣe tó bá jẹ wàá ní ìdí kó ga díẹ̀ kó gbọ́dọ̀ ga ju síbù lọ àwọ̀ síbù tó jẹ fẹ́ ga síbẹ̀ ó lè ga fún síbù kó wá ga ju síbù lọ ìtẹ́bìfú ẹ̀sìn ní kò tó sọ̀ síbẹ̀ àfẹ́kádá àwọn àǹfààní àwọn ọmọ òun ló ga jù yóò mú ìgbóhùn ló ga láti yá mà lóye nísìn àti gbọdọ̀ màmá kí a lọ ṣe ìsílẹ̀kùn tó máa wá sọ bàbá àmàmù dẹ́rẹ́ dédé bọ́ ó máa wá sùn lẹ́yìn ọlọ́run àìkẹ́lá lè yóò da àyè jẹ́ kí sàárè ìtẹ́bìhù kí ó ga gíní kó bá jẹ́ fẹ́ ga ju ṣébù lọ́wọ́ àdà ṣébù kó má ga ju ọ̀run ọlọ ọkùnrin ló kọ́ ọ́ bó rẹ̀ ń mú ṣeré ìfẹ́ fàkọ́ọ̀dà àmàwò. بأن يسواها كذا صح الخبر بأن يسواها كذا صح kódà nàbí pa afáwọn àríbìnà àbítọ́lì wọ́n pa wọ́n láṣẹ tí ìrìn àlítọ́ bá ti ń lọ ẹgbẹ́ bíi pé ọ̀rọ̀ wájú olórí ọwọ́ ní sàárè kan sàárè yìí ń kọ́ mọ́ṣúrífìn ẹ̀yìn àárín ó ga ju síbùrù lọ ní ti wọ sí block six ní wọ block nine èyí lè gẹ́gẹ́ ní wọ block eighteen ìgbóga tó anábì ní yẹ abubakar yà ali mo fẹ́ fún ọ níṣẹ́ kan láàtẹ́ gidi sórí ọtẹ́ ilé àtàmásá gbogbo bí kí wájú rí èrè àbẹ́ àwòrán kan kan kọ́ borí ẹ̀ jẹ́ wàhálà kọ́bùrọ̀ mùsàrọ̀fán àwọn mùsùlùfán ilé àtàwọ̀ ìta wọ́n ti dín ìrìnà wáyé nìkan tó wá gbé sàlàyé wá ga bí kí bí olúmọ ìṣọ́fù rẹ̀ ẹlẹ́fù rẹ̀ náà bí gbé rẹ̀ fún kí ni fún ali tí wọn bá wà nípò ọ̀gá bí ọ̀rẹ́ sàmà ní mùsùlùmí kan tó lágbára àbúrò lọ sí ẹ̀jẹ̀ lórí mákàbára kan láti òní lọ gbogbo mọ́tòmọ́ gbogbo sáré wájà lókè ẹlẹ́bùrẹ́ yẹn ń sún náà tó yẹ kó sí kókó sí yáwò ni tẹ́gbẹ́ ọkọ ló kọ bùrẹ́ mọ́ṣúrẹ́ ìfẹ́ nìfà kọ́dà àmàrò bẹ́ẹ̀ yóò sáwọ́ hákàdá sọ̀hálì pàbá àrò bẹ́ẹ̀ yóò sáwọ́ ẹbí ayé ìsáwá ká lẹ́vù rẹ̀ manchester wíyà tó am kí ẹ lẹ́vù lẹ́lẹ̀ lábẹ́ sí ni kí gbó ọ̀kọ́ bí wò wá kó wà mọ́ ṣeré tó haidan àṣebú làbúdà ayé ìsáwá. وعذر الأمة عن إطرائه فضرهم إبليس بالزجرة kànáàbì sì tó kú ànábì ti lè fáàlì ó mà pé a gbọ́dọ̀ máa pán àwọn lórí àdábì ojú yóò ti lè jẹ́ àgbọ́dọ̀ yín òun láyìn ìgboro òun gẹ́gẹ́ tó ń jẹ́ àdábì fún wa àdábì ti ní àgbọ́dọ̀ yín òun láyìn jù ká má fi ti ń jẹ́ ìròyìn tí èdè òun ká fi ní òun àdábì ńlá tó sòrò ó ní kàmá asọ̀rọ̀tìlì yahud anasọ́rọ̀ ibn Maryam ẹ má yìn mí láyìn ìgboro bí àwọn yahud àwọn anasọ́rọ̀ ṣe yìn Ìsá Maryam láyìn jù àkúrò فإنما أنا عبد الله ورسوله إن جامع ككجو أرو ألون دادا بشي ألون فقولوا عبد الله ورسوله láti gẹ fún wa tó pé ẹdí bẹ́ẹ̀ ń sáré dáadáa ń pọ́n dáadáa ń èrò ojú ọ̀nà ká káyìn láyé jùlọ lálọ́ lọ́wọ́ ni fẹ́ẹ́ ni wàhálà lọ́lẹ́ ó mẹ́ta á ní ìtọ̀rọ̀ èyí alábìtì lè fún àlùmọ̀ wípé ká má yìn òun láyé jù kódà fàgọ́gbọ̀ hóum obìnrin èso èsèjọ́rọ́ èsì. èṣù padà wa ó wá wọ́n ìrìn lórí àwọn àlùkùnmá ẹwà àwọn ẹlòmíì ìròyìn ọlọ ni wọn fi ń rí ànábì ọlọ́kọ́ ni nábì la síwájú ayé ẹ̀nábì la sọ̀rọ̀ ìlú ọlọ́kọ́ nábì la yé lọ alayé lọ́rùn muhammadu ọlọ́kọ́ ni lọ́mọ sọ́ọ̀lì àlá sẹ́yìdínà muhammad alayé muhammad síbẹ̀ ni láyé. ọ gọ́ àwọn ìwà pẹ̀lú àìmọ́ sọ yàtọ̀ sùúrà lọ ya bí wàtàdá àrọ kìíní wà á ń ta àbí abáàrẹ̀ bẹ́lẹ̀ fèsì ọgbà àwọn olùkọ́ wọn á mi òyìn òjíṣẹ́ ọlọ́run láwọn òdá lẹ́tàn tàbí kò fi òyìn ànábì bẹ́ẹ̀ ànábì ànábì bẹ́ẹ̀ alábìnrin ní ká jìnà sí káyọ̀ láyé jù ṣùgbọ́n wà gbọ́dọ̀ ọ̀hún ìgbèlè èso ìṣèjẹra e, èṣù padà wá ní ó tàwọn àlùmọ̀jẹ̀. fàkàlà fòhò dáhùrọ̀ tàwọn wọ́n tákà bò máa pàdé náà àìnù wà lámúyẹ jíjà níbo máa pàdé náà. ó padà wá ṣẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àlùmọ̀ ilẹ̀ àmàlà àṣọ lójú òde báyìí ní ìyálẹ̀ ká báyìí lọ́sọ̀ọ́ gẹ́gẹ́ báyìí náà ní ànábì àtẹ̀lé ọmọ wọn ò sọ lẹ́nu ṣùgbọ́n kí ni wọ́n fi ṣèṣì sọ ọ̀kọ́lẹ̀ fún òhùn jáhọ̀rọ̀ tán wọ́rọ̀ tákàbù mákọ́dínà ha àìníwó wà láàrú. ohun táwọn ẹbí ní a máa ṣe là ń ṣe ń kàtà lórí ẹlòmíràn tí wọ́n láwọn iṣẹ́ díẹ̀ táwọn mùsùlùmí táwọn tẹ́lẹ́sìn ọlọ́run díẹ̀ ń gbìyànjú àti tọ́jú ká lọ àwọn iṣẹ́ káàkiri ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti fúnra àwọn tí àwọn àfà ṣe táwọn ọ̀gá náà ká jẹ́ irinṣẹ́ dáadáa láti tó fún kiri sọ àwùjọ àwọn náà wọn máa mọ̀ kí wọ́n ti gbé iṣẹ́ àwọn kọ́ ó ka kó bá ànábìsí gábé àwọn ọmọ ẹlẹ́yìn náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn kẹfìrí àwọn kristian lẹ́ẹ̀dẹ́ tẹ wọn wọ́n fẹ́ẹ́ lè kọ́lé báyìí sóbi tẹ́ àwọn kan ní wọ́n lè pé wàá rà wọn ẹni jẹ́ àáfàá ẹ̀ kúbà ẹ̀ lómi wọ́n ń sẹ́wọ́n kúbà kúbà ní táwọn máa ń kọ́ sójú mi sórí mọ́sùkì àbẹ̀kọ́ ni táwọn ọmọdé àwọn gbé sóró òun oríṣi méjì sóró sóró bá tó wá gbó láńpẹ̀kì láńpẹ̀kì màdàrọ̀ èdè àti kí ni ó kà yí rodo láńpẹ̀kì láńpẹ̀ kú bá wọ́n ti wáyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárè àwọn táǹpì ẹ̀nìyẹn kọ bànáwó alẹ́ ìhà àlùkóbà bà èmi náà ìdúdá mi kán odidi sàárè ẹ̀ ló tó fẹ́ẹ̀ tó kí ni ó fẹ́ẹ̀ tó didi kí ni plọ́ọ̀sì kan. Lágbàdo yẹn wá ń tíráwù ìyá yẹn lọ kà lákìrì ó fẹ́ lọ sí físítì kiri kábàárì aláyé ibrahim niyas àmì ńlọ sí lọ́ní wọn lọ sóde ìsàgbọ̀mí wọn lọ sí wọn lọ sí físítì kábàárì ìdátọ̀lájì tọ́ba bẹ́ẹ̀ ṣe mọ̀ nídìí rẹ̀ lásán lọ́rin báyìí ó gbọ́ àdúgbò ni wọ́n pa ni wọ́n parẹ́ wọ́n sá títí ọ̀hún dáhùn sọ́yìn wọ́n sá títí náà ojú bíi èèpọ̀ tẹ́lẹ̀ wọ́n bí ẹ̀jẹ̀ ní tó ń sọ̀rọ̀ sàmàtí ìmẹ́lá ẹ̀jẹ̀ ní tó ń sọ̀rọ̀ tó fẹ́ jù láì lọ. àti káwọn èèyàn wá ń soríṣiríṣi lójú ni lórí sàárè ẹlẹ́mìí ń gbé ń gbé àdáwò lọ kí á pẹ̀lú ìkólà ọlọ́dọọdún ìmọ̀ tó ti fẹ́ fẹ́ súnmọ́ ìṣòro àìdíjẹ ìdúwà níbẹ̀ àìsàn wọn bí gbúwà síbẹ̀ ká nàbí wá ní ká má ṣe tó fi léwájú náà ìṣúpadà wá sọ ọ́ dẹ̀ tọ́ àyẹ̀wò à ń tara àgbẹ̀kúnnù sílá wẹ́n tó bá rárá mọ́mọ́ láti di ìyèkó bí tó lọ sí Ìlọrin tó bá tó kó gbé sòrò kan lọ sí sàárì ẹ̀ nìkan ṣe ṣúṣú náà àbí àbí bídíà ẹ dáhùn bídíà tó níyàn èyí ni kò bídíà ṣé kò ní bí yẹn tí wọ́n kò níbí tí ń lọ sí ni ìmìyàn ẹ̀kọ́ láàkiri kiri ní sẹ́nìgà bẹ́ẹ̀ tí ń lọ sí nísúrọ̀ Egypt tẹlifí tẹlifí kọ́ ẹni bá ń zorú ilẹ̀ yìí kọ́dígà lọ́wọ́ wà záádú wàrọ́fà òbí náà àhá wà ṣáádó wàrọ́fà òbí náà àhá wà ṣáádó. ó ní ẹ̀yin náà wọ́n lórí o fáńdórí ilẹ̀ yìí wọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kọ́dígà lọ́wọ́ wọ́n ti ṣàṣejù lórí sàárè wọn wà sàárè wọn ti bẹ̀rẹ̀ sí máa wá ga ó bẹ̀rẹ̀ sí máa tóbi ju bẹ́ẹ̀ sì ṣe ní kó tóbi lọ. ورفعوا بناءها وشادوا ورفعوا بناءها الكل صاري قبيله من شاد البيت اي بناه النبي سيو مسرح لفجا مسرح wọ́n ní masáàdà kan kíyàn beautify ilé náà kébẹ̀. masáàsì gan alábì ní má omero tó bètè ṣìyídì ní masáàjì. masáàsì jẹ́ ọlọ́run nábì ní ọlọ́run ò ní kí n máa kọ ní kọ́kọ́ máa wá dábì pẹ́ lọ sílé ọba ọ̀hún ẹ fi hàn jáde ní. táwa tọ́ka kọ́ mọ́sáàsì bá wọn sísè àárẹ̀ lọ́wọ́ tán wọ́n èsì ti tàwọn èèyàn ọ̀rọ̀ fún àwọn obìnrin náà bishidi well ju ṣídìí ni àwọn oríṣiríṣi àwọn ẹni tí wọ́n fi ń beautify sàárè wọ́n beautify rẹ̀ wọ́n gbìn tí ń jó oríṣiríṣi ẹwà bá sàárè pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó fi ń kọ́lé àwọn míì wá àjòrùwè àwọn míì lo búlọ́ọ̀kù tí ó ti le wọ́n fi ń kọ́ wà àjárí àwọn míì òkúta láfẹ́ ni. ní fi ń jẹ́ pé wọ́n fi ń beautify sáré lọ́sí yá máa fi àgbègbè àṣàárè lọ́sí yá máa fi most especially lásìkò tá a wà yìí àfáà ń sọ àsìkò sẹ́yìn àfáà lè kó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àsìkò tiwa ní ìsìnkọ́ ọ̀nà àrà mí tuntun bí táwọn èèyàn tó ń fi ìtàlẹ́ gbogbo ní táwọn ẹ bá dúró nìkan ní bẹ̀gì lẹ́kí ń bẹ̀rù fàáyé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn olówó nìkan wọn ti síbẹ̀ jẹ́tù rẹ̀ àwọn olówó nìkan ní ìjọba tó ní ojú máa ń sọ ṣé ọ̀rọ̀ bí wàá ní kíláàsì láyé àwọn tó mẹ́rin kíláàsì kí ni ń sọ̀rọ̀ ibi tí èṣù tì wọ́n dé ẹ bá dé ra gbogbo iná máa tàn án rẹ̀ báyìí àwọn sẹ́mẹ́tì àwọn olóòlè má ti má ti wọ́n àtàlẹ́kà ìfẹ́sù tó tún wọlé afẹ́ni máa rí bẹ́ẹ̀ wà lélùkọ́ ilé ha àwọ̀kọ̀ ọdún àti lẹ́sẹ̀ mi ká má máa tan fìtílà ká má máa tan láńtà ká má máa tan jàǹgbó ká má bọ́ọ̀bù ma wò gbọ́. ha àwọ̀kọ̀ ọdún ọ̀ká múlé ha àkọ́dé ayé àṣà ni wọ́n gbẹ́dílé gbẹ́dílé lè gbọ́ ilé ilé wọn jẹ́ bí àfa àwọn àgbà ni ó ṣe wọ́n pọ̀ sílẹ̀ nínú dáhùn ẹni eré èmi máa ń sá ó tún máa ń sá síbi káwọn èèyàn máa tàrí wọn ọ̀rọ̀ àlùbáyọ̀ fún tòlá lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ sin ọ̀sùn yà wọ́n lẹ̀ wọ́n sọ fún àwọn ọmọ ìwádìí wá sin mẹ́ta o ẹ mẹ́jẹ kẹ́ni kẹ́kẹ́ máa tàrí mi wọ́n sì bá wọ́n gbẹ́ bí ilẹ̀ bí bí mẹ́wàá lẹ̀ lójú àwọn èèyàn kò wá sẹ́ni tẹ́ máa bo ni wọ́n jù wọ́n sínú ẹ̀ kò ní ibi tán sáànà lọ bá ìsáànà tó ń kọ́ ànábì gẹ́gẹ́ bí ọlọ́ àwọn èèyàn sì fẹ́ ẹ̀ máa sin iṣẹ́ ọlọ́ pé ọ̀nà tí yóò fi máa sin ẹ̀dá ọlọ́run ọlọ́run lẹ tí wàá fẹ̀jẹ̀ lẹ́bọ̀ ní sàárè jẹ́ ìṣọ́nà fi máa ń wọ́ọ̀sì yàrá wọn làwọn gbọ́dọ̀ tó sọlọ́wọ́ ọba àlekè ọlá wọn wí kọ́bùlà hamsa afáàmì ní kọ́bùlà hamsa àyà ọ̀ hamsa àyà five days tí wọ́n kú ni o ṣèkọ́ sọlá láwùlì yahuda wọn nasara kọ́lọ̀ ń sẹ́bi láwọn yahuda àtàwọn nasara o àwọn náà bọ́ náà gbé àṣà púpọ̀ ilẹ̀ o àṣà ìṣòro dẹ́gbọ́ tó sàáyà lábẹ́lẹ̀ o ìtàkàzọ̀ kò gbé wọn àmì mọ́sáàjì kọ́lẹ̀ ànàkà ànàwó yẹn nà àǹdàlẹ̀ lábì fẹ́ kọ̀ fún ànàkà àmàṣẹ́wẹ̀ mi sọ ẹgbọ́ ẹ fojú ẹ má fojú kékeré wo kí yẹn máa beautify sàárè kó máa gbé sàárè ga ní ọ̀pẹ àlímú lọ bí mi sínú ẹ̀bọ. wọ̀nà sọ̀bù la aláàmà wà wọ̀ ọ̀yà ti wà fún tàtànù bílà agbómẹ̀rù fàájì wà fún tàtànù. Ràn bá mi nínú tó lè múyàn àjìnà sẹ́bọ̀ sàárè mi ká má fàmì kàkà sílẹ̀. Àti ìrìnsè ìfọwọ́bù ṣe pé ta ṣe tó ní fàmì bọ́sùn eléyìí tó bá dé mọ́kànlá eléyìí ni kábàárì ṣègùn báàzì ìdí nìyẹn rẹ̀ kí o lè fẹ́ máa jẹ́ kọ́ ọmọ òkú bí kábàárì yẹn kó ju tàbí kúrò pẹ̀lú sí ẹni bọ́dì lọ káwọn káwọn mọ̀kànlá mẹ́mẹ́ ọ̀dọ́ tí làwọn èèyàn ti tóbi lọ́dọ̀ ọlọ́run ẹni tí òògùn bá sì lè tóbi jìgìlì òògùn bá sì lọ ẹ̀sìn fi ní ká máa gbé násìkò bọ̀ ọ̀yà àti àmì ilé àwọn ọ̀rọ̀ bàbá mi lé àwọn ṣé olè má fa àmì ẹ̀ka sí ṣọ́ọ̀tù kú sùkú iṣẹ́ àyàrìkí iṣẹ́ rẹ̀ náà ni yóò wúlò fún wọ́sọ ọjọ́ wọn lẹ́yìn abẹ́lùfẹ́lẹ́ fún. wọ́n yìnyín gbọ́ wọn náà sọ bò láàlá àmàwọ̀ ọ̀yà tí ó ti di àwọn àmì ó ti di àwọn àti yánná gbé sórí àwọn tàrí wọ́n fò tájà náà bẹ̀lẹ́ àádọ́ mi rú fájà wẹ̀sù àyàn wá gba ìtànjẹ látara egungun tó ti kẹ fún lásán kí lẹ́sìn ló kù sáré àdónú rú fájà ọlọ́pàá ni egun lásán wá wúlò fún wọn wá fọlọ́ ńlẹ̀ ó ní pọ́blẹ́mù kò bí ọlọ́run ọba tí ò ní kú pàtàkì náà bí náà àlọ́ ní ogun fati wọn ni ọmọ tó yẹ kí bí wọn ẹ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹni lọ sí ẹ lọ sí fẹẹ fi máa fún tẹlifà fà ẹnìkan bẹ́ẹ̀ bí náà fásitì náà tó ń gbẹmọ ládùúgbò yìí sọdọ àrán bíi ten years back ó kó àwọn ọmọlẹ́kẹ́ lọ sí Sokoto gbẹ̀rún dànfọ́dí tó tójú kúrọ́ mú sọ ọ́nà yẹ̀tú dànfọ́dí tó tójú kú nígbìní ọmọ rẹ oṣù tó sànà lọ àwọn ẹgbẹ́ lọ́lọ́ lọ́lọ́ ní kílẹ̀ má jẹ́ kíní kó má jẹ ẹ̀yàn oṣù tó sànà lọ́lọ́ lè jẹ́ wọ́n wá lọ sí sàárè danfodio wọ́n wá lọ jòkó síbi inú kú bàbá yìí wọ́n nùgá nínú sàárè lé wọ́n wá dá yẹ wọ́n ń tàgbà bẹ́ẹ̀. the least bí káńká ni wọ́n ń bẹ̀rẹ̀ àníbẹ̀ alábà ni kí ni yíyún. ọ̀kẹ́lómìn bẹ kò ní máa ń tí ó padà wá mú ma bẹ́ẹ̀ ẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ tọ́ ọ̀nà bóyá ń jí àwọn ọ̀dà àdúgbò àbí ń gbádùn ọ̀dọ́ tiẹ̀ lọ́dún òbí lẹ́kùn fẹ́ẹ́ ní ṣé lè gbóná àwọn tí yẹn gbọdọ̀ sọ náà wọn kíni inú àwọn ṣíkù ni kò wá jẹ́ kòtòkòtò kòtòkòtò bẹ́ẹ̀ o àwọn àmì ìpadà wá jù bẹ́ẹ̀ lọ láwọn àlóbi olè má ṣe lẹ́jẹ̀ àmì pẹ̀lú ẹ bá wọn ní fídíò kan nígbà kan báyìí tí wọ́n sáré báwọn báwọn yẹn ṣe ń sun sàárè ẹ láwọn èèyàn báyìí tí wọ́n mú ẹ tí wọ́n mú màálù wọ́n mú lọ́wọ́ wọ́n sọ lọ́wọ́ ilé àwọn tẹ́ máa ń mójútó bóòlù sàárè òsì máa bẹ àìmọye ẹ̀rọ mẹ́fẹ́ oṣooṣù yó tó máa pa ọjà àwọn eré banaharu fi sàwà ìhànà ha ẹ̀rọ àmì àti ìmọ̀ ẹ̀rọ dùn ún sórí fi sórí sàárè yìí wọn ti kó níbi bí àmọ́ ó ti dìkú kó ti dìkú ṣèkó ó kọ̀ rẹpẹtẹ mo wí fún mi aláṣù kìíní tí àfa àdìmọ́fà ló ti tó kọ kí ni dáhùn àtúnwàlá at-tawhid nígbà tí ń sọ pé àwọn àrùn ní India àbùkọ́ ní ìjìlá yóò kú sí India ọmọ ọmọ rẹ̀ láti àwọn akẹ́kọ̀ọ́ lọ kọ́ ọ́n fáwọn ẹ̀mẹ́ tí ìgbà ló kú sí ó lè pe àwọn obìnrin tí wọn ọmọ bí wọn pa àwọn aláṣẹ kan sùn sórí kàálẹ̀ kó lè pẹ́ tí yóò tí ìgbà ń bẹ̀rẹ̀ ayé tí ó tọ́wọ́ obìnrin obìnrin jù àbẹ̀kẹ́kẹ́ àbẹ̀rẹ̀ náà tó ló oyún ta ló lọ́mọ ṣé ṣé òun àbí àbí ọkọ ibi tí èṣù tí ó ti ẹlòmíì di ọ̀gá ẹlẹ́bọ̀dé nù ẹlòmíì bá ná ẹ̀rú fi sàwa ẹ̀ṣẹ̀ àhàyà ànàhà ẹ̀rù ẹlòmíì oríṣiríṣi àwọn ẹ̀jẹ̀ ni ó máa dà sórí rẹ̀ fẹ́ẹ́lá ò lè tẹ̀sí yìí bí wa yorùbá ha ẹ̀ àwọn ìsìn máa ń ṣe bí ojú àwọn ìran kẹfìrí ẹlẹ́bọ ànátọ́lọ́wọ́ ìran pàṣẹ àlànà àmọ́ ما جعل الله من بحيرة ولا صعيبة ولا حامل ولكن الله ولكن الذين كفروا بربهم يفترون على الكافرين مثلا fún gbà pé àwọn ẹran kan bẹ́ẹ̀ o ẹ bá ti báyìí báyìí rẹ ṣe o àwọn eléyìí ò sínú ìlànà ojú ọ̀nà sọ̀tọ́lá kò sí láàrin kò sínú ìlànà tí ẹ ṣọ̀nà gbé wa. àmì ń bẹ ẹgbẹ̀rún àìgbọ́rọ̀ síbò olóṣèlú ká bá sàárè lò wà lè tí àmì àṣọ مما التمسوا الحاجات من موتاهم واتخذوا إلههم هواهم واتخذوا إلههم àmì ìgbẹ́dẹ́ ìtàmà sórí àjà àti tọ́lọ́ọba tí jẹ́pọ̀ náà ní máa ń ṣe olùfẹ́kẹ́ mi ò ń gùn ní ó lọ ṣàdúrà ní kátà ní ìṣirò rẹ̀ èmi yóò tún lọ kọ́kọ́ lọ ṣe àdúrà lórí kábàárì ilé kọ́lọ́ bambambam pèpè ẹ kí ni ẹ lọ sọ́dì fún. ìṣẹ̀lẹ̀ nìkan yẹ pé ó fẹ́ jẹ́kọ̀ọ́ mọ̀ ẹ lọ sọ́dì ní yunifásitì ó ní ìyàgbọ́ lọ bá àfàkàbọ̀ kọ́kọ́ wo sẹ́wọ̀n tó kí ni kó sọ́dì. àmì ìlú akáyẹ̀kọ́ tó ń fi gbogbo sọ́dì lọ sọ́dì ìmọ̀ ìyàgbẹ́mẹ̀ tó ní nǹkan ibi tí wọn ò tí ọ̀tàmọ̀sùn ájáàtì ní màùtá wádìí pé àwọn òkú náà wá ń béèrè bùkátà lọ́wọ́ tọ́lọ́mù bá lọ tọ́lọ́mù bá ti kú ni sọba tó ti kọ́ bá tí yẹ kú yẹ ká lọ bá ní abẹ́ tí yẹ fẹ́ tí tí lọ. inú gbẹ̀yìn àárọ̀ lọ́wọ́ bá aláwọn sọ fún wa àwọn kẹfẹ́rí àti dáṣì ọlọ́run bẹ́ẹ̀ yà wọn àbẹ́yẹ ká lọ wà káwọn lọ́kẹ́ tí ó bá nílò àwọn èrò yìí kì í ṣe irú wọn láàmà bèrè kí ló kíló mẹ́nu gbẹ̀yìn àárọ̀ ẹni káwọn fún wa ní wa lọ. ọlọ́run sàlàyé àwọn nǹkan kan fún ó béèrè ní béèrè lọ́wọ́ ni pé fáwọn tẹ̀ ń sìn yìí tí wọ́n ní nǹkan yàdùn òní kárí mọ̀kẹ́ ní tí bá ti nílò àwọn èrò yìí báyìí kọ́ o kì í ti yẹn máa ń bẹ̀ ọlọ́run bá آه، آه، لين أتانا آه، لين أتينا نصالحا يكون مشاخرين الله وعلى سيدنا ولا ولما آتاه مصالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله أما يشركون الله وعلى يشركون ما لا يخلق شيئا ولو وهم يخلقون ولا يتفيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم رجل يمشون بها أم لهم أيد أيد يبتشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم sọmọkì ìdòní fàlẹ́ tó ń zèrò ni wọ́n láwọn èèyàn tí wọ́n padà wá mú ẹ̀dá tí wọ́n mú lólù lọ sábàlẹ́yìn ọlọ ayúṣìrì kùnà máa láyà àlùkùnà ṣayé á sẹ́ni tẹ́ ẹ fẹ́ máa fi tẹ́ akẹgbẹ́ ọlọ́run lẹ́ni tó yẹ pé òun ò lè dáadáa dáadáa wọ́n mú yókùlà kùnà adáwọn ní ìtàbí wọ́n láyé tẹ̀síwọ̀n làwọn náà sọ̀rọ̀ ẹni tẹ́ ń pè ní kí n ń sáré ẹtí ń bẹ́nu sàárì ò lè ràn yín lọ́wọ́ wọlé àǹfọ̀sàhómi àǹsòrò náà tí múnkárò àti nàkírù bá dé ẹni tí ń bẹ́nu sàárì ègún ò lè ràn ẹ̀ lọ́wọ́ ẹni tí ò bá wá lè ràn ẹ̀ lọ́wọ́ ló máa lọ́wọ́. wọ́n ń tẹ́tí ọ̀hún ilẹ̀ ìlúhùdá láàyè tẹ̀lé ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ tẹ́wọ́n ẹ ewu abe bákan náà ni ó jẹ fún wàdà ó ohun um, tó ń sọ ọ̀mẹ tó ń. ó yẹ dákẹ́ ẹ pé won si n to yẹ kẹ́ pé wọ́n sì ní àbí ẹ tí ẹ won wo wò nífẹ̀ẹ́ ni. mi gbogbo táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run especially àwọn tí ń ẹni tí ń bẹnu sàárè èèyàn ni ẹ lọ tọrọ gà ẹ lọ tọrọ nǹkan lọ́wọ́ àwọn fàlẹ́ ẹ̀sẹ̀ yí búlà káwò bóyá wo lè dáyé lò nǹkan tó ń sọ ọ́dẹ pé sílẹ̀ aká ìyẹn bá sílẹ̀ ìbéèrè kan afẹ́fẹ́ kẹ̀kẹ́ kí amúlẹ́hún máa rojò olóhùn yá mọ́ṣúù náà bí a sẹ́ni tí ń bẹ́nu sàárì òkú ṣé ẹ̀sẹ̀ rẹ̀ lè rìn má bí kó tó sàárì ìbẹ́nu ẹ̀sẹ̀ rẹ̀ ló lè rìn má bá pé ń tẹ́lẹ̀ bẹ̀yìn ń bẹ̀ lọ́kẹ́ta bóun ló sọ wá rẹ̀ lọ́wọ́ báyìí gẹ́gẹ́ ní kí wọ́n mú àwọn mẹ́ nìbàdàn ẹni tí ò lè gẹ́gẹ́ tó bó o lóṣù wà amúlẹ̀ mọ́ṣù ha tí wọ́n lẹ́sẹ̀ ìfihàn yẹn ni amúlẹ̀ àwọn àyèdè amúṣeṣù nàbì ha tábà tí ẹ lẹ́sẹ̀ àyìn lọ bí ẹ káàyìn lọ sí wọn lọ́wọ́ tún fẹ́ wa amúlẹ̀ àwọn ayò náà ìfúnṣèrò tí wọ́n á rí pé ẹni tí ń jà wọ́n lé amúlẹ́hùn àádánù yẹn sí màá ọ̀rọ̀ náà dé ha ṣé wọ́n lé tí wọ́n fi gbọ́ pọ́n pé wọ́n sọ pé àwọn òkú tí ẹ rí òun súnmù ni wọ́n lè gbọ́ ẹlẹ́sìn ọlọ́run bá ní àmọ́ ìyèjì ìbò ìmọ̀ tọ́jú ìdáàdà ọlọ́run nìkan jẹ́ kí yíyan kí yẹn lọ bẹ̀ kí yẹn pè kó ṣe ń tìyàn fẹ́ fún yẹn lọ́wọ́n tí bá ń bẹ̀ sàárè kò yé wọn wàlúùtà masúrù ìlhàjá tì mí màwùtà wọn wàtàkàdó ilé àhùn àwa àhùn wàtàkàdó. ó wá padà wá di pé wọ́n ti wá sọ àwa àhùn ìfẹ́ inú wọn dọ́lọ́ wọn ntí inú bá lòun fẹ́ inú bá fẹ́ kọ́lá lọ́bàbẹ̀ tí yàrá báyìí fi sọ ìfẹ́ inú dọ́lọ́hún ó ń tọ̀ ṣubọ̀. فرأيت من اتخذ إلهه كيف كده فأدله الله على علم يبقى سنان فلا كل ما tí yẹn bá ti sọ ìfẹ́ náà di olùjọ́sìn fún ìgbẹ̀yìn yóò ń tọ̀ ló di kíni àná ni. kọ́dùtà ọ̀dà ọ̀hún ìbílẹ̀ èso fi ìhàn ìhìn ní tó fà ní pé sù ó ti mú àwọn tá a fi ń kó ẹja rẹ̀ ó ti mú wá kó wọn sínú ẹ̀ ẹni tí ìṣẹ̀ṣe àdìgbélẹ̀ èṣù ti wí nẹ̀nu èṣù náà ní àwọn ohun ìkí abẹ́yà fẹ́ kó ẹja o ìyẹn ní wọ́n fi ń kó oríṣiríṣi ìṣìní tí máa ń dà sílẹ̀ láwọn mọ̀gìrìyàt tí wọ́n tàn yẹn jẹ́ nígbà tí wọ́n ń pẹ́rù sẹ́yìn kọ́ bá dé sọ́ọ̀dà wọn kọ́ dé sọ́ọ̀dà wọn ebi lẹ́yìn sòfin fi xaaxìhìn bàbá àdùn wọn dé sọ́ọ̀rọ̀ mi ẹlẹ́mìí kan ti sọ́ọ̀rọ̀ ẹ̀dọ́ máa jẹ èṣù ẹlẹ́mìí fi ó sọ̀rọ̀ ọmọ adìẹ ìsúnú kéwà alifárọ́kù ọlọmọ adìẹ kéékèèké tí bàbá rẹ̀ jáde èṣù náà aládìẹ ó ń tàn wá sọ yìí ó sọ rẹ̀ di fárọ́kù ní àfọ̀rọ̀kù yẹ́dọ̀ ìlà ìbáradà ti àwòsáni bìlmáàlì wà ná fúsíwà bìlì sáni bìlmáàlì wà ná ẹ̀rẹ́ lòmí ẹ̀ fojú àfáàwò ẹ̀ fojú ẹni ọlọ́wọ́ ṣùgbọ́n yẹ́dọ̀ ìlà ìbáàdà tí àwòsáni irú òǹtọ̀ ń sọ fún mi pèèyàn sí ilá ìbáàdà tí rahmani ìwọ̀n wá kàwọn èèyàn sí ilá ìbáàdà tí àwòsáni. ìdá àwọn afáàní máa ń ṣe lórí kábàdì ẹrú báyé o afáàní ó fún olówó ní olówó mi ní lákàlẹ̀ pé àtùmọ̀ á lọ pa ẹran yìí àwọn àlá jẹun á lọ pa kábàdì ṣé àwọn àjà nìyí. tòun sí àwọn kẹ́kẹ́ lóbi ìbò ní fẹ́ ṣe oní ó pè wọ́n wọlé láwọn tó fún káwọn àwọn kẹ́ wọ́n lé kó wọ́n lọ wà nípò kọ pèké ìyẹn lè dúró lọ́sọ̀ kí yẹn pa ẹran fọ́lọ́ wọn o lè má fi pa màlúù rẹ kàkàkàkà jẹ́ o kí ló wá ní ìdí kí n mú màlúù lọ sí kábàlẹ̀ nìkan kí wọ́n ní ìdẹ̀jẹ̀ sí orí kábàlẹ̀ kí ni alákọ̀ kọ́ ẹgbẹ́ mi gẹ̀jú wọn á jólówó wọn lọ bá fa àtàwọn ló wá ní kí n ṣe kíní o kí ló ti sọ ẹ̀dọ́ ìlà ìbáàdà ti àwòtá ni èṣù àtàwọn tó ń yàn lẹ́ṣù náà dáńtẹ̀ láfàfà mi. Ana ọkọ̀dà wa ń pèpè sí ìmọ̀ sin òòṣà báyọ̀ ń pèpè bíi máàlì àmì ìjábìmù àmì ìfowó pèpè wàlì nàbùsì àmì ìfẹ̀mí pèpè wàlì sàánì bẹ̀mẹ̀lì wà nàfọ̀sí wà bẹ̀rẹ̀. àmì sì ń fa hàn àwọn pèpè sí káńtẹ́lọ̀ kéèyàn jẹ́ ẹni èṣù tó wá rí bẹ́ẹ̀ fọlẹ́ta ṣèlérí máa ń àbá àzàlíkà. ورث الأمة في المهالك ووصل Fàbẹ́ta ṣe ó rí ọ máa ṣe fáwọn àfà tó kọ síra yìí, alójú àwọn tẹ̀lé kó rí báyìí. Tí ó fà báyìí, máa ń àbá àjà àríkà, ta ló sọ tí a wí, ta sọ ọ́ dẹ̀sán rẹ̀. ká mọ wá mú sàárè lólùbọ́ wá, òun wá ní pé kí ni ìwọ àti àwọn àyókù náà nígbà tí bàbá ń fi sàárè bóò lẹni tí ń sin igi bóò lẹni tí ń sin isa alayhi salam fàlẹ́jà ṣẹ́rìnrì man abá àzàríkà wà ọ̀rọ̀ta lóòmọ́ta wà ọ̀rọ̀ta lóòmọ́ta fèrè mahálẹ́kì ta ló ti àlóòmà ta ló ṣe fún abáyé would be this was ta ló ti síbi tí káwá sàdúrà nígbẹ̀yìn báàbù wá sàdúrà ẹ̀yà ṣàdí ìdá tó lè wá lè náà mìíràn. إليك نشك محنة الإسلام إليك نشك يا شديد الطول والطول ìyá ọlọ́run ọba tí agbára rẹ̀ pọ̀ tí ẹ̀bùn rẹ̀ pọ̀ tí fúnfúnni rẹ̀ pọ̀ wọ́n lè na ámì ìwọ ọlọ́run ọba ọba olùkẹ́ ilé ìka náà ṣubú mi hìnà jáde sí láàárín ilé ìka náà ṣubú mi hìnà ibi tí àwùjọ mùsùlùmí nípa ìgbẹ́ ìsìn ọlọ́run yé dé lónìí wọn náà lọ pariwo a lè rí tún lọ pariwo fẹ́ lómi káàrà wọn tún lọ pariwo eléyìí náà fẹ́ lómi kọ́ ìbọn náà ìjà ló máa wá dé gbégbé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ́ mùsùlùmí òun ní káfí lára má ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ́ àmọ̀ràn ọ̀yọ́rọ̀ ṣéókì ní ẹ̀mbẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ yẹn àyíká pariwo bí ọlọ́ọ̀pọ̀lọ̀ òun إليك نشق محنة الإسلام إليك نشق محنة إنه فتنة المحنة الفتنة المحنة الفتنة إنه فتنة داتي با مسلمين لون داتي با مسلمين الله ما لي بكو با بو يا كو بك sórí ni àwọn àdéhùn kan àti àgbọ́yé tá bíbẹ̀ sàárè wò àti kí láì lè ṣe ń sàárè kí láì lè ṣe sàárè gbogbo yòókù kọ́ abájọ́ ní ṣe abáyọ̀ àti wọ́n ṣe ẹni tí bá ń ṣe bíjà ń bẹ̀ ààbò bíjà wò ní bá ń ṣe ẹ̀fẹ́ ń bẹ̀ ààbò bíjà ẹ̀fẹ́ ní bá ń ṣe ṣúkú bá pin ààbò ṣúkú ni ààbò ṣúkú àwọ̀ àwa bò ra ìfẹ́ kọ̀ǹfẹ́ǹsì àníbù seventy